أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه أدعوكم الله سبحانه وتعالى أترى كاتب النبي محمد صلى الله عليه وسلم أتعن الصحابة الكرام أتي أعوان في دعاء اليوم abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala wípé kó mọ́ ṣàṣe àlékún àánú rẹ̀ fún wa adúgbò fọlọ́n wípé láti inú kàtó mọ́rọ́mọdọ́n òun náà ni a ti fi hálùkọ̀ yìí sí ẹ̀gbẹ́ kan àbí so alhamdulilayi wípé ní àti parí rọmọdọ́n báyìí láti máa tẹ̀síwájú nínú àwọn hálùkọ̀ wa òun náà lóko kí ọlọ́run subhanahu wa ta'ala kó mọ́ ṣàbàwá ṣe ní ìrọ̀rùn kó sì gbà ní ìbáàdà fún wa kó bọ̀ wá ní àlékún mímọ̀ èyí tí abájọ́ ń kàṣẹ́ra wa létí náà kọ́nà tó ṣe wá ní àǹfààní tó dáa àwọn wáàsí àwọn ìsítí àwọn ìbánisọ̀rọ̀ àwọn ìkọ́ni ní ìwà wù tó wà nú àwọn nǹkan wọ̀nyí àti ìdánilẹ́kọ̀ọ́ bó láti gbé ayé àti bọ́ọ̀lẹ̀ súnmọ́ Allah subhanahu wa tí ń bẹ nínú àwọn tí náà àlẹ́ níta máa gbé láti lé ẹsẹ̀ ogun nínú fíra táǹkà yìí ó ní àyèbùnà yasma wàsọ́yà jamaat xikaman kó sọtibìhà kọ́irul milal. ló tẹ̀lé ètùnà bẹ̀lẹ̀ ẹ̀lẹ́mà. فلا تكسل الفما أبعد الخير على آلك واحتفل للفكه في الدين تشتكي الأمن بمالي واهجر النوم وحصله فما يعرف المقلوب يا كرما إيه في الزياء لا تقل قد ذهبت أرض إيه كل من سار على الدارب إيه في زياد العلم إرغام العدا وجمال لعلم أصاح جمل المنطق بالنحو إيه، يحرم العراب في النوتك اختبى إدم إيه، الشعر ولازم ولازم ولازم إندم الشعر ولازم

àwọn ìṣítí àwọn ọ̀rọ̀ àsọ́ọ́lẹ̀ jámà àti hitaman tó kó àwọn ọgbọ́n àwọn wisdom ó kó wọn jọ irú ọgbọ́n wo ọgbọ́n tó ṣe pé ní kó sọ tíbi ha kọ irun lèmi lálẹ́ òun náà ni wọ́n fi ṣe ẹ̀sà fún èyí tó dáa jù nínú àwọn ìlànà táyé ń tọ̀ èyí ìlànà islam ayé harafi yìí nínú hurufu nìdá nínú àwọn ará kíta àmọ́ fi ń pè yẹn ní ìdàkejì rẹ̀ ní yá o ti yé báwọn nísìnyí ìdàkejì ní kíni o tọ̀ wọ́n máa fi ń pè ẹni tó bá wà nítòsí. kẹ́lìmọ̀ bùnà yíyà yìí ẹ̀sùn ríru lọ́jọ́ fún ibùnú ká sọ orúkọ tó tó fi ká sọ di kékeré bí rọ́jú ló ń òròjẹ́ ìlú kẹ́lìbùn kùlẹ̀ ìhù ó yẹ báwọn nísìnyí irú ẹ̀ náà ni ibùnú adébùnà yíyà awásà fi sí ọ̀dọ̀ ya ẹni tó ń sọ̀rọ̀ pé èrè ọmọ mi kíka bùnẹ́yà yìí ó lè ké bùnẹ́yì pé ayé bùnẹ́yì sma yá yẹn kó segin ní o kò fún ní kẹ sọ̀rọ̀ kò sí ìta tí ń yìí àti ìpínlẹ̀ rẹ̀ gángan tó tí alẹ́fùmọ̀ wà ní ọ̀nà òkè ni ó ti yé tá a bá mú orúkọ tá a bá sọ ọ́ abu òun náà jẹ́ orí ọ̀rọ̀ àwọn áùsù yóò jẹ òwe isu ọ̀tùgbọ́ òwe isu rí àwọn ìpín ẹ̀ ní òwe isu àwọn tó máa rẹ̀ kìnìún kékeré náà ń pè báwọn torí áùsù kìnìún nù òwe isu ní kìnìún kìnìún kékeré tó ti yẹ ọ hmm? tá a bá wá mú orúkọ tá a bá sì tẹ̀sán èrò rẹ̀ <clears throat> ó máa wá nítorí àwọn ìtumọ̀ tó pọ̀ nígbà míì ìmọ̀ júwe wípé èèyàn fẹ́ ṣó ìfẹ́ si ẹni téèyàn fẹ́ bá sọ̀rọ̀ abẹ́ńtà lóru nǹkan bẹ́ẹ̀ fún tọba sì wò ó lóòótọ́ láyà nẹ́bí yaako àtọmọ yà nẹ́bí yusuf bùnáyà ni máa ń lò ẹ̀rọ hmm? ẹni sìn láàrin anẹ́bí lukuman nígbà tó fẹ́ ṣe nà sí àfún ọmọ rẹ̀ kíní wí wà ìkọ́lá lukuman níbi níyí ìyá bùnáyà ìrẹ́ ọmọ mi ó ti yẹ́rọ ẹni sìn ìjà wa lè lò ó fọmọtọ́ wà lábẹ́ èèyàn nítorí pàǹkọ́ lẹ́kọ̀ọ́ àbáfẹ́ fún wọn pé ní ànífẹ́ òun anabi ah, wa muhammad sallallahu alayhi wa sallam anabi ló fún ìkan nínú àwọn ọmọ tó ń bẹ ní abẹ́ rẹ̀ ń pè ní ọmọrú ní abi salama ìtọ́nà sọ̀hábà anabi ni ọmọ kékeré lọ́wà ó yẹ báyìí nísìnyí anabi wọlé tó ń jọ kan anabi ní ìhàbò náà yà ìrẹ́ ọmọ mi kò ṣe pọ́ ọmọ tá anabi bí dàrẹ́tì ní súnmọ́ rẹ o ó ti yẹ báyìí nísìnyí ọmọ ti wí pé à ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ àṣìfẹ́ kó rápẹ̀rẹ̀ pé àwa bá ń kọ ìyá nífẹ̀ẹ́ rẹ̀ tó ti yé wa ní sè lànàbí yóò kí ni lànàbí lù fún lànàbí ní tọ́ ọ bá ti fẹ́ jẹun sàmìláha dárúkọ ọlọ́run wọ́kùl bí ẹ̀mí ni jẹun pẹ̀lú lọ́wọ́ ọ̀tún rẹ̀ wọ́kùl mí mẹ́ yẹlí kò sì jẹ́ nínú ìtọ́tọ́ bá fún un sọ́dọ̀ rẹ̀ mọ́ nọwọ́ síbi tí kò tó jìnnà sọ́dọ̀ rẹ̀ ni tó ti yé wa ní sè lànàbí fẹ́ kọ́ nínú bòmí náà fún afáwọn anẹ́sìkò ya bùnẹ́yà ìdáadà kọ́lítà fẹ́tẹ́lì eré ọmọ mi tọ́ọ̀bá ti wọlé kọ́ sálámà ìyẹ́kùn bárọ̀ kẹta náà alẹ́ ìkẹwà alẹ́ àlẹ́bẹ̀ ìdík sálámà rẹ̀ ń yọ ọmọ jẹ́ ìbùkún fún wọ́tọ̀ sálámà àtàwọn alẹ́ rẹ̀ tọ́ sálámà sí i ó ti yé ẹ́ so a máa lo kẹ́límà níbẹ̀ ǹjẹ́ àwa lè máa lo bàbá náà bẹ́ẹ̀ ẹ̀ mọ́sálà wípé ká lò ó ní màjáàzán àti nítorí ipá nífẹ̀ẹ́ àbí tó kọjá bàbá wa níbi ká ọkọ wa ní mímọ̀ kò sábúrú ń bẹ̀ o ó ti yẹ báyìí nísìnyí àmọ́ kọ́ wá sí pé ní àwa ń sọ ń sọ wípé ní adìnáyà àwọn tó bí wa ní eléyìí ọ̀dà èyí ní ìsìlámù kọ́ tàbá ní ọ̀dà ọlọ́ni òdòrúhùn lè ẹ̀ẹ́bẹ́ ihìm ẹ̀kì wọn bá wọn tó bí wọn bàbá wọn ní ẹ̀kì wọn mọ́ òwò àkùsọ̀tọ̀ àìndàmọ́ èyí ò tọ̀ torí pé ní bẹ́ẹ̀ bá lọ kílẹ̀mù bàbá ń bàbá tí èsì bàbá rẹ̀ náà nígbà bàbá òun rèé oyé ànágbé sọ wípé nírú ẹni bẹ́ẹ̀ iná níbi ìṣeré òun oyé báwọn ní sèé tọ̀ ǹjẹ́ àwa lè máa fànẹ́bí bàbá wa torí pé lọ kọ́ wa lẹ́sìn akọ́ ìmọ̀ látara rẹ̀ àsòrí rẹ̀ àtàkì àmọ̀ látara rẹ̀ a ọlọ́run ti sọ ní ọ̀rọ̀ tó àná tó sọ lẹ́ẹ̀tàn náà tó yẹ pé mọ́tálẹ̀ muhammadun àbá ahadin bẹ́ẹ̀ ànábì ṣe bàbá ẹnìkankan nú àwọn ọkùnrin yìí o ànábì òbí ẹnìkankan nú yín ó yẹ wá nísìnyí tọ́mọ́ ní bàbá ẹbí ni ìsìláàmù rí fáàtì kìí ṣe bàbá tọkọ wa lẹ́kọ̀ọ́ àbí tọkọ wa ní mímọ́ àwọn abéèrè wípé ní èwo náà àwọn sọ̀hábà nẹ́bí kódà àwọn tà nẹ́bí ń lo ọmọ fún yìí nẹ́bí so àwọn nǹkan tí àká ti orúkọ ká sọ ọ́ di kékeré àǹfààní tí hẹ́nu àǹfààní tí ọwọ́ àǹbẹ̀ nìyẹn tó ti yé báyìí nísìnyí nígbà méje náà ní bí ilé bẹ́ẹ̀ kọ́mọ túmọ̀ sí pé ní gbogbo ọmọ ògówó ẹrẹ là ń rí fa ọ̀rọ̀ wa sí wàsọ́ọ̀yà kí ni pè ní wàsọ́ọ̀yà jámù wàsíyà nù ni kẹ́lìmọ̀ wàsíyà yìí ọwọ́ náà kúrò á bákan náà ọlọ́ni kò tí bá àlékún yìí dá àdọ̀rọ̀ àhàdákùn mọ̀lùmọ́wòtú ẹ̀yìn tààrọ̀ tàkọ́ ìrọ́n àlùwàsíyà tù ó ti yé nísìnyí kíni ń pè ní wàsíyà òun náà níbi àdéhùn al-ahd wal-wasl àdéhùn àti tó lè dá nǹkan pọ̀ mọ́ra wọn so inú àwọn àfa wọn ní tá ń pè bẹ́ẹ̀ òun náà ní gbogbo ń tá a bá lè pààyàn láti pé kó ṣe tá a fún un ládéhùn látìgbà tá a wà nú ayé àtìgbà tá a bá sí láti ṣe nínú àṣà àti nínú ẹ̀sìn à ń rí fáà rẹ̀ sí ọ̀nà wa à ń rí fáà rẹ̀ sí ntí a ṣe lẹ́yìn òkú tó kù pa wá láṣẹ ká ṣe lẹ́yìn òun ó ti yé báyìí nísìnyí ẹ̀ sọ wọ́n máa ń pè ní wàsíyà torí pé ó ní ìsopapọ̀ mọ́ òkú náà fúnra rẹ̀ nàám hikamen àwọn ọgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tá a sọ lẹ́ẹ̀kan àwọn fílà pé àwọn ọgbọ́n jámù hikimọ́tònù ni ọlọ́ni yóò ti hikimọ́tàmẹ́yìn yàṣá ọlọ́run mọ fún erin tó bá wù ú lọ́gbọ́n gbogbo ntọ́ bá lè máa protect yẹn láti má kó sínú àṣìṣe láti má kó sínú wa òmùgọ̀ náà ń pè ní hikima àmọ́ tá a bá ti wá gbé kìtàbù kalẹ̀ báyìí tá a rí fasal quran tá a fi hikima tẹ̀lé hadith anabi ní túmọ̀ sí ọ̀gbọ́ dìí mú báwọn wípé ní gbogbo tó bá ti ń ta àlù quran tọ́nà bá dákọ̀ àlè kìtàbù tó a fi hikima tẹ̀lé hadith anabi ní rìfáàsì. Hmm? àbí n ta fún anabi ọlọ́run ni ní nǹkan tó jẹ mọ́ bí hadith anabi náà ń kà fún wa ń kà fáwọn àlùmọ́ rẹ̀ ta fún anabi ọlọ́run mi tọ́lọ̀ ní hmm? pé wọ́n yọ alimu olùkìtà bá wọlé ṣèkìmọ́ta ọlọ́run ọkọ̀ anabi yìí ta ilé àkìtà tíra tó tíra bí oníkùn tó máa kọ̀ án ọlọ́run ọkọ̀ ní tàwọn ìta ọlọ́run ọkọ̀ ní ìdíyìn wọlé ṣèkìmọ́ àtúnwá ní ìtí في بيوتكن من آيات الله والحكمة ẹ̀yin yàwó ànábì ẹ máa rántí tí wọ́n ń ka nù léyìn inú àmì ọlọ́run àti kíni àti hadith ànábì níbòmí ọlọ́run wà á ń zàlọ lọ́wọ́ àríkà kìtà bá wà hikma ọlọ́run sọ síra kalẹ̀ fún ànábì ó tún sọ hikma náà kalẹ̀ láti mọ̀ pé hadith ànábì kọ́ wà revolution lòun náà torí pé ọlọ́run sọ kíni ọlọ́run fáwọn ẹ̀kọ́ òun sọ kalẹ̀ fún ànábì àwọn karambani yẹn tí mò ń yé wọn tí wọn sì fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ẹni ìsíwájú náà mọ̀ pé àdéhìsì ń ṣe revolution ọ̀rọ̀ anẹ́bì ni àwọn lè bá mistake mbẹ́ àwọn lè bá nǹkan táwọn ó kó dànù mbẹ́ àwọn lè bá nǹkan tó tako làákàyà wọn mbẹ́ àyèmọye nǹkan tó tako làákàyà wọn nù gbèsè àyè wọn tí wọ́n gbà bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń lò bẹ́ẹ̀ tọ́ kọ́yìrò mílẹ̀lì tá a sọ ni kí la pé mílẹ̀tùl islam ìlànà wo ìlànà al islam O ti yẹ wà nísìnyí. Hmm? tọ́ otulobele ilma wàlá tẹ́kísà lìfàmọ́ abẹ́àdàlẹ́ kọ́ ìrọ̀ àlá àhálẹ̀ lìkàsálì otulobele ilma afáàníwá mímọ́ wàlá tẹ́kísà mọ́sọ̀rọ̀ jù kòrí wà nífin pàṣẹ mọ̀ ń kànú tàlím láì mọ̀ yẹ ìgbà náà nù ni fàmọ́ àbọ̀ àdàlẹ́ kọ́ kò sí ní tó jìnnà tó alẹ́ ẹ̀hẹ́lì kẹsẹ̀lì táwọn tó bá mọ sóòrò orí mọ jìnnà sólórò ni olórò àtòrí wọn ara wọn kí náà pè ní alẹ́ ẹ̀lì huwa ìdọ̀rọ̀kùn màálùm náà ní pé nǹkan tá a mọ̀ ń ká mọ̀ ẹ́ bó ṣe wà wọ́n tún máa ń pè ní kí inú gbà náà one plus one pé two ni tó bó ṣe gbọ́dọ̀ jẹ́ òun bó ṣe mọ́ náà ń pè ní ìmọ̀ ẹ̀ kí ẹ mọ lọ́ra kọ́ mọ sèmẹ́lẹ́ kọ́ mọ dágbà sí nǹkan fẹ́ kó ṣe lákòókò hmm? kí náà ń pè ní àlùkò yìí oore òun náà ní orúkọ fún gbogbo tó bá jẹ́ nǹkan aláìǹkan àǹfààní sídàkejì rẹ̀ mọ̀ jẹ́ aburú tọ̀ àwọn sọ wípé ní wá mímọ́ ọlọ́run ọ̀dá ló mọ̀ níbi lẹ́ni tí máa ń ṣayé láì nímọ̀ wà ílá ntí ò já mọ́ nkankan ni wọ́n mọ fi hàn ọ́ ntí èsẹ́sì ni wọ́n mọ pè lẹ́sìn fún ọ àánú ojúlówó báyìí wọ́n sì máa fún aléwé fún ọ wọ́n náà mọ pàtàkì rẹ̀ inú aburú àyùmọ̀kanu ni kí ẹ sì nígbà náà pé àwọn kan ni wọ́n gbọ́dọ̀ ní mẹ́sìn àwọn gbọ́dọ̀ mọ abáyé lọ ní ọ̀tá bá ti nídìí mẹ́sàmọ̀ lọ bá àwọn àfa rárá nǹkan pè ní mùsùlùmí tó gbádùn kọ́hún mùsùlùmí tó gbádùn kọ́dà kọ́ mọ wá ayé kọ́ mọ wá jíjẹ mímu bùkátà ayé rẹ̀ kọ́ kò ní yẹ ààyè ele ẹlẹ̀ torí pé dídọ̀ kan yípo ibi tó ti nídìí ìmọ̀ bá fi bá ń kírun ló sọ mo ṣe nǹkan lọ́wọ́ sọ fún mi àbẹ̀lẹ́ fún mo ṣe nǹkan lọ́wọ́. náà nǹkan tí ò nǹkan tí ò tó nǹkan òun náà ni wọn mọ̀ fi gbà nǹkan lọ́wọ́ yẹn ìtì ẹ̀ tí kú yẹn nìkan gbà tí wọn bá níbi ìmọ̀ lápòjú ẹni sì ń kí òun lọ ọwọ́ dáràn láàrin òun ni ṣé ọwọ́ dáràn yóò máa pàfà ọlọmọ sọ́dọ̀ mi kí dànù nù òun tí ò yé ọkàn sá kì í síwájú ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìwọ ọlọ́run ọmọ gbàdáre àbí kí mi ti fẹ́ parí nù kọ́ da kó tó tún bẹ̀rẹ̀ padà àtàjẹ́ inú àbúrò àyùmọ̀ kan náà nù àbíkọ́ lọ́wọ́ sọ wa ń bẹ̀ sọ àwọ̀ àmọ̀ ẹ́ ọ́ á wá ìmọ̀ ṣùgbọ́n yẹn bá ń wá ìmọ̀ ta ní wà látẹ̀kì lé mọ́sọ̀rọ̀ jù ọlọ́run ọ̀dá wa ní ẹ̀dá tó ti pín ní gbogbo ògbà náà ni mo fẹ́ ṣe mo fẹ́ ṣe ọmọ wà lẹ́mìí wa àìfẹ́ ṣe ń gbà mí ìfàkùnùkùnù ìfàjọ ìkọ́lẹ̀ ìkáayẹ ìmọ̀ gúnriwá fún ọmọ èèyàn gẹ́gẹ́ bí ìgbìyànjú ìṣakin ìlọ́kàn mo fẹ́ ṣe bí ti mọ̀ wá fún èèyàn tó bá ti wá di pé ní ìkọlẹ̀ ní bá ti wá wá fún yẹn ńkọ́ èyí wá jẹ́kí náà farabalẹ̀ díẹ̀ tó jẹ́kí ni ọ farabalẹ̀ díẹ̀ fúnra rẹ̀ nísìnyí kọ wá ẹ̀sẹ̀sáìsì kò ṣe àbí kọ wá ìnájú níwọ̀nba kò tún padà sídìí rẹ̀ padà bá ti máa ń ṣe nù nù ìkan náà wọn àfa àbúrò aláìlú màárí ó ní àlè ilmu kálukọ́ fún mi alifẹ́ ìtàhù àṣìrọ́ فقله ثم عاوده لينفتح ان العلم يمطوري كالقفل ادا بفضلك ادا بين كانتاتي ان الفيته عسرا طبابا كل كوكو فتوري تو فشي اوريشي فقله رافيل انباو ثم عاوده لينا واقعد سيبي لينفتح كل باغباسيسي adẹ̀sọ́fún láì mọ́ ìgbà ìyá ka àǹkàtà ní fìlbà tí a ń ṣùgbà ní wà máa àdì ń ta wà máa kọ́ọ̀dì ṣàzà àǹkàtà ní ẹ̀lẹ́gbẹ́ta lé mú ìjáde fún ìgbà nínú ìtẹ́ǹkàlẹ̀ àwọn كم من حياء وكم عز وكم ندمي جميل تولد للإنسان من كسلي إياك عن كسلي في البات عن شبهي وما علمت وما قد شذ عن كسلي وما علمت وما قد شد عنك أذن لا تسحب الكسلان في حالا كم صالح بفسادها tẹ́tàlín sọ́ra rẹ̀ ń bi òròjú yé sòròjú fìlbá ti àǹṣùbàhìn níbi kọ́ ọmọ ṣèwádìí nǹkan bá rúmọ lójú nǹkan tó bá dàpọ̀ wà má àlìmta èyí tó ọmọ wà má kọ́dí ṣáàdà àǹkà èyí tó sá ọ tọ́fẹ́ jẹ tuntun lójú rẹ̀ bíbà tó gbọ́ rí sálí béèrè kánmin àyà mélòó mélòó dúnkì mi wàkà máàjùn mélòó mélòó wọn lágbára wàkà nádàmì mélòó mélòó àbámà jámin gbogbo ẹ̀ lọ́sàárájọ àmọ́ tàwọlẹ́dẹ̀ lílì ìnsáàlì ó bíra rẹ̀ fọ́mì èèyàn mínkíní mínkẹta látara látara òròjú ìmẹ́lẹ́ ó tún ní látẹ́sí àbílíkà síláànà mọ́ bolóró dúsọ̀ rẹ̀ fi ṣáàlà nínú àwọn ìṣesí rẹ̀ ìmẹ́lẹ́ ọlẹ́ aláìníkànṣe afàkùn afàjọ ó ní ọmọ farawé mọ́jọ́ torí pé ká ń sọ lè bí fásá di á mélòó mélòó ń tọ́ da tó ti pé látara ìmí bàjẹ́ lòun náà fi bàjẹ́ ò tí ì rírí tọ́ba fẹ́ rákojú rẹ̀ dáadáa tòmẹ́tò tó ti rà kọ́ wá gbé sẹ́gbẹ̀ẹ́ tí ò ti rà pẹ̀lú rọrùn yóò ká gbapò bọ́hùn náà wọ́n sọ ma ń pẹ́ ní títì ẹ̀ bá ti jóná ti ń jóná lọ́wọ́lọ́wọ́ kí ẹ mọ́ kó sára àyànbá torí yóò kó náà mọ́tò yẹn náà ni igi tí ń jó lọ́wọ́ tẹ̀ fi gìmí ìkórí rẹ̀ sóun náà ní gbaná òun náà gbaná adiwalibalidi àkóràn aláìgbọ́ràn àrùn tí ń ṣe aláìgbọ́ràn ni ẹ́ ìlànìjẹ̀lì dísẹ̀rí kóran alájòkótì rẹ̀ kóran alábàáṣe rẹ̀ ọ̀yára gan kálíjà múrin yóò dọ̀ ó fi rọ̀mádìí ọ̀dàbí ògún náà ẹsẹ̀ wẹ̀ náà ẹ́ ká jù sínú irú òun náà padà kó pátápátá ní kí láti pè ní àlẹ́ ìlú àyà olùkọ́lùwẹ̀ ìṣẹ̀mí tí ọkàn wà ló fẹ́ ṣe tó ní ìtumọ̀ láyé òun náà ní ìmọ̀ tó ní wọ́n mi ṣùgbọ́ olùbàṣọ èyí níta ń pè ní ìmọ̀ òun náà ní àtànpà òye àtànpà fún ojú wa fún làákàyè wa láti fi ríran wọ́n mi ṣùgbọ́ olùkọ́ ìrọ̀ òun gan ni kọ́kọ́ tó ṣílẹ̀kùn dáadáa وهو أشرف الأحساب وفوق الأنساب òun gan ni asẹ́ẹ̀tì tó níyì jù ó sì ju ẹbí téèyàn bá àti wò kọjáde lọ ẹbí onímọ̀ ilé wọn ilé àfáà ni à ń gbọ́ tó ń lọ dáadọ́dá aláìmọ̀ fún ẹbí rẹ wá wúlò fún ẹbí rẹ wúlò fún àmọ́ téèyàn bá lébi tí ò ní nǹkan tó bá jó ní mímọ̀ ayọ́padà mọ́ béèrè pé àwọn ọ̀dà ló bí yọ́padà wá kóyìn àwọn tó bí nítorí wúlò ju ẹbí lọ́nu ni ó ti yé báyìí nísìnyí àfáà wa inú àwọn àfáwọn ní mímọ̀ àbí dátọ́ra lọ kí akẹ́kọ̀ọ́ mọ̀ dùn ẹ̀nà alukur'an ọlọ́run ní yẹrìfà ìlàhùn lẹ́bí náà àmọ́ mi kún. tọ ọlọ́run mọ̀ pé àwọn tó bá jó nígbàgbọ́ ga nù yín àtàwọn táwọn náà bá jó ní mímọ̀ ọlọ́kùnso wa ló ní mímọ̀ o ọlọ́kùnso wa ló ní mímọ̀. wà á tẹ̀sẹ̀ lílfìkì fi díìnì ètò ṣẹ́gìl àníhù bìmọ́lì إيه واعتفل للفقه في الدين ولا تشتغل عنها بمالي واحتفل ṣe àkọlé kan lọ́pọ̀lọpọ̀ sa ọkàn rẹ jọ sa agbára rẹ jọ lìlìfíkìhì fún ìmàgbóyè ẹ̀sìn wàhtẹ̀fìlì tọ́ba máa dunnú pé nǹkan sórí ilé nínú ayé tó fẹ́ máa káyé ẹ fẹ́ máa sayọ̀ ẹ́ lè fìkì jẹjẹ torí àgbọ́yé ẹ̀sìn fìdíìnì ni o wà látẹ́sẹ̀gì ánìhò mọ́ka ìrójúráyè láti mọ́kọ́ mọ́ àgbọ́yé ẹ̀sìn yìí pẹ̀lú kíni bíi mẹ́ẹ̀nì pẹ̀lú dúkìá áwòkọ̀wàlì àbí àwọn alátẹ̀lé bí àwọn fọlọ́wásì mọ́kọ́ ara rẹ̀ ságbákò nìyí mọ́tàtì wòye sákóra rẹ̀ sínú àgbákò mo bùkátà táwọn tó mọ tẹ̀lé mi pẹ̀lú àwọn tó mi náà máa dàjẹ́ láti wòye rẹ̀ nú ayé rẹ̀ kí ló ń bá káàkiri pé wọ́n fi yín nìṣe ẹ̀ẹ́dẹ́fẹ̀rẹ̀ hmm? kí là ń pè ní ẹ̀ẹ́dẹ́fẹ̀rẹ̀ gan tàbí tún pé ní kọ́ lákòólé kan tuntun lékún yàtọ̀ nítorí wípé ní ẹ̀ẹ́dẹ́fẹ̀rẹ̀ yẹn ìtumọ̀ kí ni alẹ́ ẹ̀ẹ́dẹ́fẹ̀rẹ̀ àmọ́ wá lò fún àkójọpọ̀ nínú ìpín wọn ṣe havla wọn ṣe àlèstifal wọn ṣe ayẹyẹ wọn ṣe àkójọpọ̀ nítorí pé ní àkójọpọ̀ òun túmọ̀ sí gbogbo wọn náà ní àkólé kan papọ̀ lórí nǹkan ẹyọ kan tí wọ́n torí ẹ̀ gbéjòkó lẹ̀ alifikiru lókọ̀tà kí láń pè ní fikiru léde lárúbáwá kí láń pè ó àlìfẹ́ àgbọ́yé ni ọlọ́ni gbogbo àwọn ẹyẹ àwọn ẹranko wọn sàfọmọ ọlọrun wà láàkí látẹfọ òhun náà tẹsí bí àwọn àmọ ẹ lè gbọ àfọmọ wọn ẹ lè gbọ yé àgbóyè ẹsẹ tá a wí hun àlẹ ẹlẹmú bí àkàmì sẹríà ká nímọ nípa àwọn ìdájọ òfin ẹsìn ìsìláàmù náà ń pè bẹẹ hmm? a sì ń pè ní irú nǹkan báyìí à ń pè ẹsìn ní ẹsìn nítorí kí ló bá tá fi pè lẹsìn nítorí pé látara bẹ́yẹn bá gbé e dúró yọ mọ̀ tún mẹ́ẹ̀sán oṣù mọ̀ tún mọ́ ìtẹ̀lé bẹ́yẹn bá wá sí yọ gbẹ̀sán bẹ́yẹn bá ṣe kọ́ yọ jẹ́ e, àpálọ́mọ́ fìyà jẹ wá. alimẹ́ẹ̀lì màálù màálù tá a máa ń pè lówó ìjówó ni lóòótọ́ ntí abalẹ̀ sàǹfààní pẹ̀lú ẹ̀ òun náà ń pè ní màálù yuzakaru wa yuhanna ẹ o lè lo pronoun o lè lo pronoun obìnrin fún ó ti yé báyìí lóṣèlú lọ́dọ̀ àwọn tó bá jẹ́ azulubadiya àwọn tí ìsara àtòsítòsí náà alárúbáwá alárúbáwá oko wọn bá ní alimẹ́lì lọ́dọ̀ tí wọn ànàámù àwọn rànkúnmi náà ń pè bẹ́ẹ̀ ó yé báyìí lóṣèlú tàbá ní máa lù ń kọ́ o gbogbo ń tó bá lè máa dowó nínú àṣà òun náà náà ń pè bẹ́ẹ̀ alikọ́wàlì alikọ́dàmù wọlé àwọn ẹrú àwọn ọmọ ọ̀dọ́ kí la gbà lórí pẹ̀lú nǹkan tá a sọ yìí òní pé ní ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ kò ní máa gbọ́ yé ẹ̀sìn mọ́ wàá jẹ́ mo fẹ́ wówó mo fẹ́ lówó mọ́tò ṣe kíni o mọ́tò dí ọ lọ́wọ́ nítorí kíláàbí ṣe léyìí nítorí wípé ní bọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ mímọ̀ àbí ń kẹ́kọ̀ọ́ nǹkan míì náà bójú rẹ̀ bá ti mówó láti bẹ̀rẹ̀ bí ṣe ń kọ́ ọ̀lọ́ ìkọ̀ ní kẹ́kọ̀ọ́ yanjú ọmọ tí ń kọ́ kéwú tó ti wá di pé wọ́n á lọ bí iṣẹ́ tí wọ́n àfà tọ́ba kọ ọ̀yẹ́jú tọkọ parí àyò rí jẹ ẹ̀hìn yóò rí bákan bákan wọn so ló fi dá ẹ̀yin fẹ́ jòkó yìí ẹ̀ máa ṣàdúrà fáwọn òbí yín wọn ò jẹ́ kẹ́ ẹ lọ kọ́ sọ́lásìkò tó yẹ wáyé wọn lè mójútó kéwu sọ́ọ̀mù túmọ̀ rẹ̀ hm? nítorí pé kí owó kọ́mọ̀ bá di ọ lọ́wọ́ àti kéwu ni àmì lè dé kóra wọn jọ ìyẹn ń kówó jọ ẹjọ́ rówó òun náà ti níbi fifty thousand sixty seventy ọgbọ̀n nínú lọ́dọ̀ lákàntì four hundred lákàntì rẹ̀ ẹ̀rọ kọ́ wájú kọ́ ọmọ wa kéwù ìdí tí ń fowó ṣe yóò ti wà lẹ́mẹ̀ yóò ti wà lójú ẹ̀ jù kọ́kàn jù kọ́ ọmọ kéwù wọn lọ àlìjẹ̀nu owó kò ní yóò lè dòkó ké yọmọ lé káàkiri ni ó ti bá ní sè mo ní kí ẹ mọ sàdúrà fáwọn obìnrin tó gbé ni àwọn làwọn ń ṣe wàhálà káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí wọ́n ń kówó jọ kan náà lé yín lórí ẹ gbọ́dọ̀ mọ sàdúrà fún wọn kọlọ mọ sàlékún dáadáa rẹ fún wọn gbogbo òbí tóun náà responsible káàkiri inú ayé ọlọ sàlékún dáadáa wọn fún wọn àwọn tó wù wọn tó táwọn náà rí ọlọmọbò wọn láti rí ọlọmọ tó aṣọ kálukú wa náà àmọ́ ibi tá à ń sọ yìí náà ní dèdè téèyàn bá bùkátà sí nínú dúkìá nínú owó nínú ètò ìdí ẹmu àkómọ lọ́wọ́ o hmm? ó yẹ báyìí kíyàn mú lọ́wọ́ kíyàn sì gbìyànjú bẹ́ẹ̀ kò sàbùrú ń bẹ̀ àmọ́ èyí tí ó wà lékún tí ọmọ di pé akẹ́kọ̀ọ́ mímọ́ náà wá dọ lọ́rọ̀ wá di igi ní àà kètì ìyá oye kèsì kí ni o kètì ìyá ọlọ́run sànù wa nílẹ̀ wa ń bí yìí nílùú tá a wà àwọn èèyàn máa ń sàwọn nǹkan kan tá a pàkíyèsí òun kálukú wa òun náà ní pé ní tọ́wọ́n bá ti parí junior secondary school báyìí ẹgbẹ́ ìsinmi máa ni ọmọ mùsùlùmí ẹ̀dàkùn tó rọ ọlọ́run ẹ̀yin òbí ẹ̀lámójútó wípé àwọn ọmọ yín kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí ẹ̀lámójútó àwọn ọmọ yín kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ayé tá à ń wáyé pọ̀ wàwà lọ́ọ̀hì bá a ti ń wá ayé títí òṣèṣin bẹ́ẹ̀ nìyá ti ń jẹ wá sí. láwùjọ wa ń bí yìí kò sí ìmẹ̀sìn mọ́ àfikọ́ lọ́wọ́n sànù wa ẹni tó jòkó ti ìmẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ jù àwọn tó jòkó ti pé afẹ́ kéwú wọ́n ti ṣe kí ni wọ́n ti límìtì ìṣẹ̀mí ayé wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà síbi pé ká ṣe jálàbí ká kọ́ mọ́ ń kéwú ká mọ́ ṣe wáàsí kò jù bẹ́ẹ̀ lọ. àwọn táwọn gbọ́ ayé wípé ní ìmọ̀ ẹ̀sìn ń bẹ tí wọ́n sì ń wá ayé tí wọ́n sì ń wé tó ṣe àjẹ́ àmú káàkiri àwọn náà límìtì ìmọ̀ kéwú sí pé nítorí wọn bá ti ké díẹ̀ díẹ̀ kókó ń bẹ̀ kọ́dọ̀ ṣe nǹkan mìíràn ayé rẹ̀ gbogbo méjèèjì ní kó bá wa àwọn táwọn dèkó ti pé ní kéwú náà bẹ́ẹ̀ yẹn bá ti ké ọgbọ́dọ̀ mọ́ jẹun di rẹ̀ wọ́n ṣe fọ́ wa náà yìí lọ àwọn táwọn òkèwú yanjú dáadáa nígbà táwọn dénú ayé ayé gbé wọn lọ àwọn náà àwọn èèyàn lè mọ wọn jẹtọ ẹlẹtọ mọlẹ nítorí kó bá aláwùjọ wa lónìí ká kéwú dépò ẹni tó lè kọọyàn kó tún wá bọ sínú ètò ìgbésí ayé àtàjà àràjà àbáwọn èèyàn lò wàlọ́ọ̀sì méjèèjì ò dira wọn lọ́wọ́ o àmọ́ àkókò tá a fún ìmẹ̀ ẹ̀sìn ó ṣe pàtàkì káyé kánjú ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ ní kánjú fọ́mọ rẹ̀ ibi à ah, tọ́ba dáhùn àkókò náà ayé rẹ̀ yóò ti jù láyé ọmọ ọkùnrin láyé ọmọ obìnrin gan pẹ̀lú. ẹ̀kọ́ tá lóde ní ẹ̀kọ́ tí ó tètè mú ẹ̀mú sọ wá di èèyàn ara wa. lọ́fà tó ṣe pé ní ẹ̀mú òun bá ti dí mọ́ bíjẹ mu wọn bá di gbogbo tí wọn bá di lọ́wọ́ ẹlòmí ọkọ kó wọn rè kó lójú ọ̀nà kódà bí ọba pààyàn kọ wọrí alóhùn pa náà nù ni ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run ọ̀fẹ́ òun náà sọ́run àwọn lọ subhanallah hmm? wa tí ọba kankan mímọ́ ní gbogbo stéètì tó allocation tí rà wọ̀lọ́ọ̀lì ìlú òní bó ṣe rí kò ní wọ́ọ̀tì kò ní dàrú kò ní rún jégéjégé bó ṣe rún yìí àmọ́ nítorí wípé àlùdí àpàdé kángbó èdè ká máa kún bí wàtá lápàtà máa ń kún wọn lù ní ìpàtà wọn ẹ òun náà ni wọ́n sọ̀pọ̀lọpọ̀ alógbèsàn tí ń wọ̀lú lójú kìlú orí bó ṣe rí yìí nítorí pé gbogbo parastatus tó wà lábẹ́ tó ń pè níjọba gbogbo wọn lápapọ̀ ni wọ́n yanú lẹ̀ báyìí bíi ọ̀pẹ yìí ọ̀yà máa sun òde sí wa lẹ́nu ká máa mu ti lọ. òjò tá a fẹ́ kọ́ palẹ̀ ẹlẹ̀ kó wu koríko fún wa ànígbè àbí kó wu irúgbìn tá a jẹ fún wa ànígbè tá a bá ti gbé àbí kó lẹ́lẹ̀ òun nù ọ̀pọ̀ láwùjọ wa lóde ìní so ìmọ̀ ìmọ̀ ọlọ́run àgbọ́yé kí là ń pè ní ẹ̀tọ́ ọmọ èèyàn ìbẹ̀rù ọlọ́run ó ṣe pàtàkì púpọ̀ o béèyàn bá níbẹ̀rù ọlọ́run tán bá fowó rán sáwọn èèyàn kò ní jíṣẹ́ bẹ́ẹ̀ tó bá dòwó àtàwọn èèyàn papọ̀ yọ dà pọ̀ yọ jẹ́ ni pẹ̀lú ìrújú pẹ̀lú yín padà ṣe é pẹ̀lú ẹ̀tọ́ tèmi náà ni pẹ̀lú èmi tèmi náà ṣe wàhálà ńkọ́ ìwúrọ̀ hmm? àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ọ̀ dáa ni kí akẹ́kọ̀ọ́ mímọ̀ kò jìnà sí i ó ti yé tá a kọ́ ìmọ̀ kọ́ yanjú tá a ní ìmọ̀ torí ibi tá à ń lọ àmọ́ bá a ti wúlò fálúmọ̀ níbi náà ń kọ́ àṣìmọ́ ọlọ́njà wúlò ọlọ́njà nítumọ̀ dáadáa nú ayé ṣèwá láwọn tán máa ń kọ́ kí wọ́n torí ẹ̀sìn wọ ọlọ́run gbogbo ń tọ́ bá wa kó fún wa nú ayé má fi gba ẹ̀sìn lọ́wọ́ wa má sọ wá délé rí ibúndì tó fún wa nú mọ̀ wàlákẹ́lmẹ́lá ìlàhà وحاصل له فمن يعرف المطلوب يحكر ما بذل أبيكو كوي يعرف المطلوب يحكر ما بذل وهجر النوم يوم لدي فرولة وحصله أنه واجبي يوم ìwọ náà káǹtì ẹ̀ ò pé ní àbíkọ́ wá bó ṣe nímọ̀ wà júrì náà ò mà gbé orun lẹ̀ wà hàṣìlù wá gbìyànjú bó ṣe nímọ̀ fàmán ya àrífìl màtúlùbà fàmán ya àrífìl màtúlùbà ẹ̀ tó bá mọ nǹkan tó ń wá. ya hakir máa bàrà rẹ ìtọ́lá méjì mọ́ni ya hakir yóò kò dúkìá rẹ kò ní bí bí ìtọ́tọ́kọ̀ nínú òun ni. fún tààlímù lọ́wọ́ wájú lọ́hùn kí ló ó sọ ń bì kan ní pé ní èèyàn máa ń tàwí àmàlàhùn jùmọ̀lá fálẹ̀ yàtọ̀ kí ìdílé ìlà في داركها جملا فليتخذ ليله في داركها جملا أكلل طعامك كي تحظى به إن جئت يا صاحبي أن تبلغ لك إن جئت يا alayka tọ́ àfáà náà ń sàkíyèsí ó ní kíni o ó ní gbìyànjú kó o rí pé àìsùn ọ wà nínú nǹkan tí èèyàn máa ń ṣe àmọ́ tá a bá ní oforun lẹ̀ yìí lé ìsàkárìkẹ́ mọ̀tìlákọ̀ kìí ṣe mọ́sùn rárá kìí ṣe kíni o kìí ṣe mọ́sùn rárá rárá àní ọmọ sùn ó sùn díẹ̀ ó jí ó sùn díẹ̀ níwọ̀nba dédé ń tára rẹ̀ bùkátà sínú oorun ní oṣù àpọ̀jù oorun kì í padà tóyàn ọ̀gbọ́n sí kí mi pé o àpọ̀jù oorun ò ní tóyàn torí pé tọ́ ọba sún dáadáa ju nọ́mà táìmù tó yẹ kó sùn lọ tọ́ ọba jí oorun sùn ọkùn ọ tọ́ ọba jí oorun sùn ọkùn ọ padà tọ́ ọba tún wá sùn tọ́ ọba tún jí kò tún ní tán ó ti di oorun tí mo kágbá kò bá yàn báwọn ó ti di ohun tí mo dínà dáadáa fún yàn báwọn ó ti di ohun tí ò ní fẹ́ kí yàn àṣìfù gẹ́gẹ́ fẹ́ àṣìfù àmọ́ oorun gangan wá fúnra rẹ̀ lẹ́yìn ìgbà ọ̀pọ̀lọpọ̀ tó ṣe iṣẹ́ tó gbìyànjú tó ṣe wàhálà ẹ̀ oorun wá wá sùn òun náà ń pè ní subat ìsinmi èyí ń lọ́lọ́run fún oorun ṣe ọlọ́run wájà alina ìnáwó mọ́kún ẹ̀hẹ́n ọlọ́run la ṣe oorun yín ní ìsinmi fún yín oorun tó bá jẹ́ ìsinmi àá èyí ó sùn nọ́mà yóò sì jí yọ ara rẹ̀ àmóhun tó dé pé ohun ẹ́sìrà ni ìwọ náà òyìn ní jíkẹ́ èyí tó mọ ohun rírà ni ìkànnà àfà ó ní sáhárì ilé tẹ́ẹ́n kí ilé olómi aláàzọlé àìsùn mi láti lè bá a máa ṣe àfọ̀mọ́ mímọ̀ láti ṣètọ́jú rẹ̀ láti wòye tó fẹsẹ̀ múlẹ̀ láti ṣe dìrọ́sà rẹ̀ aláàzọlé ó ní gbádùn rẹ̀ gan mi wá sílẹ̀ rọ́ níyà tí wọ́n fi ìbí rìn náà kí ju kí wọ́n máa da papọ̀ máwọn adùn hàn àwọn akọrin àwọn obìnrin àwọn eré fàájì kí wọ́n máa kájọ máa ṣe ìráyè rẹ̀ wọ́tà máa yù lé tọrọ bá ń lé hálẹ́ àwí sọ̀tìn kí n máa lọ kí n bọ̀ lẹ́ni tó ń dunnú wípé ní èwo ló fẹ́ díjú fún mi nínú mímọ̀ láti máa ma ṣàlàyé ẹ̀ láti máa wá bò ní wọ́n ti wọ́nà àbáyọ fún aṣáá ó ní mo gbádùn rẹ̀ wà ó sì tún wá dùn ó dùn mímọ̀ dáàmà ti sáà kéyìí ju ti ẹni tí ń fún yẹn ní nǹkan mo fẹ́ fún yẹn ní nǹkan mo lọ wọ̀sọ̀ríru akíláàmì kíbárù mi ọmọ ọdún àlá àwòrán kìhà lórí àwọn òwe tí n fi ń kọ ahàlàmì nà dàwùkáhì wọ̀lọ̀ọ̀ṣáàkì ó ní mo gbádùn rẹ̀ ju bí agogo àwọn onítùrọ̀ àwọn pẹ̀fọ́ọ̀mù àtàwọn táwọn gbádùn káwọn nífẹ̀ẹ́ obìnrin òun ní ẹ̀ jù wọ́n lọ àbítù sàárọ̀ na dújà wátẹ̀bítù náà mẹ́ ṣé èmi gbọ́dọ̀ lo òru mọ́júmọ́ tí n ṣàìsùn bẹ́ẹ̀ kí wọ́n sì so gbogbo ẹ̀ pátápátá wọ̀tẹ́bùgì bá àdáza kalẹ̀ hákì kọ̀wádò kò lè lépa bá mi àárá o kọjọra wọn ọlọ́sọ̀fà níbi gan kó mi lé ilẹ̀ ilẹ̀ àá ti dé lóru àfi díẹ̀ nínú ẹ̀ tó fi sùn ànábì nù bọ́lọ̀ ṣe kẹ́ ẹ tó bó ṣe tóbi tó ọlọ́ni kíni kó dìde lóru sonu nǹkan tí yẹn máa fi ń kọ́ra òun náà ní kíni òun náà ní kíni ọmọ dìde lóru kó o ṣe gbìyànjú èèkan tó ọkọ ni tuntun gbé fúnra rẹ wàláì ó rí i pé àlékún ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ní mímọ́ ọ̀ngbọ́n kìí ṣe gbogbo ohun tí yàn fa èyí tó jẹ́ ojúlówó mímọ̀ náà tí wọ́n pẹ́ jù àti èyí tí yẹn padà fi di èèyàn ń di òun o téèyàn ṣe sí kún nǹkan tí wọ́n òun ń pè ní mímọ́ ọkọ́ tí àtúnwá yìí ní sọ wọn tún wá dénú lórí tí wọn tún gbé yẹ̀wò tún wá kà síwájú kà sẹ́yìn àá ètò ń pè ní mímọ́ nù ni torí pé bá a ti ń sọ yìí báyìí nísìnyí èmi gan tí ń ṣàlàyé ẹ̀ sábà ní kí wọ́n tún sọ padà mo lè má lè tó mo sì tó láti bẹ̀rẹ̀ mọ́ èyí sẹ́ni lè tó ni ká mọ̀ aṣọ ọ̀tún wọn náà ń gbọ́ àmọ́ kí tún wá délé kí tún wá tún gbé ọ̀dà àkíkọ̀ gan so oorun eh, nature a kì í yan nation jẹ kò sí yàn jẹ ẹn àwọn tó ń ti bẹ́ẹ̀ náà kọ́ gbìyànjú kó ṣe kíni o kọ́ ọmọ ṣàìsùn nítorí mímọ̀ àti nítorí àti ní àlékún rẹ̀ orú iṣẹ́ ṣe fi ṣeré ọ̀gbọ́sẹ̀ orú iṣẹ́ kíni o èyí fòrú ṣeré àti fòrú sùn gbogbo orú sísun ọ̀nà kù àwa jìlá rẹ̀ kàtílẹ̀ ti amọ́nù à èyí ò ní tẹ̀síwájú ọ̀la èyí ò ní tẹ̀síwájú báwọn ọ̀gbọ́sẹ̀ ẹnu ṣe kí ni ẹni tó díndì ìtẹ̀síwájú tó fẹ́ tẹ̀síwájú ìmọ̀ ṣàìsùn ni o ọṣàìsùn lóru ọṣàdúà ọyàn ẹnẹfìlà ó tún gbé tíra rẹ náà kà ẹ gbogbo ìfìlù kùránì ha kùránì ha kùránì yìí àà nínú nǹkan tá ń fà á ní kí o ṣe kì á mú lílù wà fún mi ládàá tó gbà ń bẹ àti pé o tún ṣe mọ̀rọ́jà. ìwọ́gán tó o bá ti bẹ̀rẹ̀ ọmọ rí yàtọ̀ nínú ayé ara rẹ fúnra rẹ lọ́tọ̀ níwọ̀n kan fún ara rẹ̀ tọba tí a bẹ̀rẹ̀ ń o ti gbé ẹsẹ̀ kan o ti gbé step ahead àwọn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ nù ó yẹ báyìí nísìnyí ìkọlọ́wọ́ sànà ọ̀kọlọ́wọ́ sí rọrùn fún wa ibi tá a dúró sí ní ẹ̀tọ́ ìdáàkókò هذا وصلى اللهم وسلم على محمد